mo máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó gbé mi pàdé ẹ̀. òbó yìí ò serious pa ẹ̀ I mean look at the years tẹ́ fi fẹ́ra yín. jẹ́yàn máa mọ̀ kọ ọmọ tó kó tún mọ́ àlè. ìkàríwá mm-hmm. ìjọba ló wọ́n wá gbàtí àwa ló wọ́n. àwọn àgbàpọ̀ wọn ní ọmọ tó bá máa dá ṣàmù àti kékeré ló máa ti já ṣàmùṣàmù. ìjọ tó yọ lọ ìjọ wo ló wá tí mo lá tán tó gbúrú gbà tó lọ. no paper ló yẹ when are we getting married. do you realize that. that's when my girlfriend. abi. so you have to help me help you. The healing process actually starts with you. Actually, mo order fún cab mi. Wo cancel ẹ̀ kí n gbé ẹ débi tó ń lọ. Àjọkẹ́ mi. Ṣé bí mo mú bọ̀tì yẹn ṣe useless tó rè? ta ló kọ́ ẹni gbogbo style tó ń ṣe yìí náà the last time ó sọ pé kébi pẹ̀lú ẹ̀ka máa ṣe scissors ayébíyébí bípa iná yìí tí ó ti gbé tán lé mi lórí ó ní kí n máa gbẹnu lọ sí àádọ́ ẹnu tí mo fi ń gbàdúrà. wowowowo èmi ò ní táìmù gbogbo nǹkan báyìí mi ní táìmù. Adéjọkẹ́ fi mílẹ̀ fún láyà tó ń pè ní lọ́ọ̀yà yẹn mo máa gbóúnjẹ alẹ́ mi fún olóko jẹ.